Good day, ladies and gentlemen. Father of justice, God be better, my fellow people. My name is Sirika to the Me, I want to interfere the woman, the woman, tí wọ́n dàbí bàmbà, tí wọ́n mẹ́lẹ́gbẹ̀ẹ́ mi, tí wọ́n rí gèlè mọ́. The woman, what's her name? Idironke. What's her name? Idironke, Idironke. Idironke? The woman name is Idironke. Say, ó kọ́ you want to yín lọ́jọ́ tí wọ́n bí yín nù? No, Idironke, But èèyàn ló máa ń pè mí ní Idironke. The people call the woman Idironke the woman me i want to add the six question mo fẹ́ béèrè question mẹ́fà lọ́wọ́ yín ṣé ẹ ṣe tán the woman ṣé ẹ mẹ́yìn àgbẹ̀ ẹ dákun ẹ yí padà ẹ yí ẹ mẹ́ fìdíra pàtàkì náà yàgbẹ́. ó dá lára. the woman dey sit the woman tẹ́yìn àtọkùnrin bá wà ṣé ẹ má fẹ́ràn kẹwàá lókè àbí kẹwàá sálẹ̀.

aṣọ ilé ìwé wọlé ẹ̀kọ́ kan ṣe máa ń rìn òwò ni. mo máa ń wọṣọ dáadáa. ẹ máa ń wọṣọ. bẹ́ẹ̀ni. di wúmà ẹ ga abẹ kúrú. Ah, mo ga jù yín lọ mọ. ṣe é gbádùn. ok sorry nǹkan díẹ̀. ṣe é ti lọ́kọ. mo ti ní ah, mo lọ́kọ mo ládàáṣá. ṣe é lọ́kọ. mo lọ́kọ mo ládàá ó ti yé yín. are you you are you boyfriend ṣe é ní boyfriend. mo ní boyfriend sis ọkọ mélòó lẹ ní tí n bá bú mo máa tó twenty ṣá ọkùnrin twenty lórí ẹ̀yin nìkan tólótólẹ̀ ń sin ni. ara ò ná mọ̀ náà ẹ wo kò lè yé yín ṣá. abẹ́ yóò ti di kànga wẹ ọkùnrin twenty lórí ẹ̀yin nìkan. tẹ bá dé bí ọmọ dàbí pé ẹni tó ti mọ ọkùnrin rí gan ni. tí ẹ ṣe dín ní. ṣèdí bí ti bọ̀ ah, ẹyẹ tẹ náà. tẹ̀yàn twenty jẹ́ o. Ah, ah. kì í ṣe gbogbo ló máa ń jẹ́ ṣàyàn kan ẹwọ ẹ máa lọ kò wù mí kí n ta fi yín mọ. Ah, olóṣèlú àti ǹsì ọkùnrin twenty lórí ẹ̀yìn nìkan my bad.